ورغب في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى رأس مال كل مسلم ويجب على كل مسلم ومسلمة أن يتقي الله سبحانه وتعالى في جميع أحواله عباد الله اعلموا أن الله سبحانه وتعالى الذي خلقنا لم يخلقنا عبثا ولم ولم يتركنا هملا بل خلقنا الله سبحانه وتعالى لغرض عظيم ولهذا الغرض يجب علينا أن نسعى ولذلك قال الله سبحانه وتعالى في القرآن أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله سبحانه وتعالى سهل الإنسان هذا استفهام إنكاري أفحسبتم أنا خلقناكم عبثا أي تظنون أننا خلقناكم لا لأجل ضرب وأنكم إلينا لا ترجعون أي لا ترجعون لا تبعثون بعد الموت للجزاء وقد أفادنا الله سبحانه وتعالى في هذه الآية أن الله سبحانه وتعالى خلقنا لغرض وما هذا الغرض عباد الله ورد في آية أخرى في سورة الزاريات حيث الله سبحانه وتعالى ذكر لنا السبب الذي من أجله خلق الجن والإنس قال الله سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون في هذه الآية عباد الله تصريح واضح من الله سبحانه وتعالى أنه خلقنا لأجل عبادته سبحانه وتعالى والعبادة هي التي توصلنا إلى رحمة ربنا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم والعبادة عباد الله هي هي ما تسبب دخول الجنة يوم القيامة والعبادة عباد الله هي مجموعة من الأعمال القلبية والأعمال الظاهرة والباطنة وقد ذكر لنا ابن تيمية عليه رحمة, عليه رحمة الله تعريفا جامعا مانعا للعبادة حيث قال العبادة اسم جامع لكل ما يرضي الله ورسوله لكل ما يرضي الله من الأقوال والأفعال الظاهرة والباطنة هذا يدل على أن العبادة تشتمل على أعمال الجوارح وأعمال القلوب وأعمال اللسان وما سوى ذلك مما يعتبر من الأعمال الصالحة وهذا عباد الله لا يكون مقبول عند الله سبحانه وتعالى إلا إذا توفر فيه شرطان وهذان الشرطان تدل عليهما نصوص قرآنية وأحاديث نبوية صلى الله عليه وسلم ومن شروط قبول العمل الصالح عباد الله الإخلاص إخلاص العمل لله سبحانه وتعالى بحيث لا يخالف العمل شرك ولا رياء ولا سمعة وكل عمل خالطه الشرك أو الرياء أو السمعة لا يكون مقبولا عند الله سبحانه وتعالى وذلك لأن الله سبحانه وتعالى لا يقبل من عباده إلا ما كان خالصا لوجهه قال الله تعالى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك وقال الله وقال الله سبحانه وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفا والآيات في آه، تحريم الرياء وفي يعني التشجيع على إخلاص الأمر الله سبحانه وتعالى كثيرة في القرآن وقد ورد عن النبي صلى الله عليه وسلم أحاديث الصحيحة ومن ذلك قوله صلى الله عليه وسلم فيما روى عن ربه عز وجل من عمل عملا أشرك به معي غيري تركته وشركه أدوك الله سبحانه وتعالى أتركات جمهور النبي صلى الله عليه وسلم عليكم يا الله سبحانه وتعالى كما باع أو تابع النبي àti gbogbo ẹni tó bá rìn lórí ìlànà annabi sallallahu alaihi wasallam tí tí ó fi dìjọ́ ọgbẹ́dẹ̀ alkiyama gẹ́gẹ́ bí a ṣe máa ń ra wá létí ní gbogbo ìgbà ipé gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ló lórí gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ìlànà tẹ́yàn bá tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wasallam òun náà ló lóore jù òun náà ni ìlànà tẹ́yàn máa tẹ̀lé tí ó fi ewu ni o nkan to buru jáì ní inú àwọn nǹkan tó burú o na ni àdádálẹ̀ wa ma gbe ni ànù tààríhun kìí sì a ma gbe ni tó wá jíjọ́ ọ̀gbídà Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala a ni níbẹ̀rù bí ọlọ́wọ́ bá àríkẹ́ọlá kó ṣe pàwà láti ẹ̀bùká bẹ̀rù rẹ̀ nínú àwọn àyà tó pọ̀ nínú al-Qur'an àti bí ànábì sallallahu alaihi wasallam bó náà ṣe ṣe wá lójú kòkòrò lọ sí bí ìmá páyà Allah subhanahu wa ta'ala nínú àwọn hadith rẹ̀ tó lálàáfíà tó fẹsẹ̀ nílẹ̀ ẹ̀yẹrú sí Allah subhanahu wa ta'ala ẹjẹ́ ká lọ lè mọ̀ lámàdájú ó dá àwọn èèyàn ó dá wa lọ́kùnrin ó dá wa lóbìnrin dídá tó dáwà yìí kò dáwà nítorí eré o kò dáwà ibi ká wá ṣeré láyé kò dáwà kákàmá wá ṣe bá bá ṣe rí ó bá ṣe wà bẹ́ẹ̀ ni ọlọ́run bá lè kí ọlá náà ò bá eré débi dídáwà ó dáwà nítorí ìdíkẹ pàtàkì ní ó ní ìdí tọ́lọ́run bá lè kí ọlá fi dáwà ìtàwọn wá torí ẹ̀ dáyàn àbí tí wọ́n torí ọlọ́ọ̀bá alékẹ́ ọlájíkó yíwa nínú alkùrán ó ní afa hazibtum annama khalaqnakum abasa ǹjẹ́ ẹ̀rọ lọ́kàn yí fi ọlọ́ọ̀bá alékẹ́ ọlá dáyí fèrè ní ó dáyí kẹ́ kàmá sí ẹkẹ́ jẹun kẹ́ mú ẹ̀ẹ́kẹ́ ẹ̀sùn kẹ́ ma bí kẹ́ máa rẹ̀ sí bí ẹranko tí wọ́n tẹ́ ẹ̀rùkú ẹ̀rù pé a ní dáyí padà sọ́dọ̀ wa Allah subhanahu wa ta'ala sọ bẹ́ fún wa ẹ̀rù pé torí eré lọ́lọ́ fi dáyí ẹ̀yìn tí ó fi wá jẹ́ pé sáwà múlọ́kùnkún dùn ẹ̀ òun náà ni eré pátá tí ó sáfà ní kankan bẹ́ẹ̀ sáà ní rí kankan bẹ́ẹ̀ nínú oore lọ́dọ̀ Ọlọ́run ọba àlekẹ́ọlá ìgbà

òun náà ni Allah subhanahu wa ta'ala òun náà ló sọ kalẹ̀ fún wa nínú al-Qur'an òun náà ló láàmọ́lẹ̀ ní ọ̀nà tó hàn ẹ̀yìn gbáyà pàyà báyìí nínú al-Qur'an nínú suratu Zariyat ọlọ́ọ̀bà alikẹ́lá ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun wa ma khalaqtul jinna wal insa illa òun ò dá àwọn àlìjànú ọlọ́ọ̀bà alikẹ́lá ni òun torí kankan dá wọn wale àtàwé èèyàn ọlọ́wọ́ bá alékẹ́ ọlọ́wọ́ torí nǹkan dáwá illa liya'budun àyàfi ń torí ká máa jọ́sìn fún ẹ̀ ayayi nǹkan tó ń tọ́ka sí fún wa òun náà ni pé ìdí pàtàkì tí ọlọ́wọ́ bá alékẹ́ ọlá fi dá gbogbo wa ìmá jọ́sìn fún Allah subhanahu wa ta'ala òun náà ni sábàbí òun náà ni ọba àríkẹ́ ọlá fi rí nígbà tọ́lọ́ ọba àríkọ́ láti wá sọ kílò torí ẹ̀dá wa ayẹ́ pé ìhun ló yẹ ká máa múra sí òun náà ló yẹ ká máa sa alápàá tètè lé lórí tí a ìta wá sí láyé òun náà lélẹ́yìí òun náà ló yẹ ká

ẹ̀wà rí ń pè ní tẹ́ yìí tó yẹ pé òun náà ni al-ibada ẹnu ẹ̀ tó jẹ́ pé iṣẹ́ ẹnu ọkàn ni ẹ̀ẹ́n tó pé ọkàn iṣẹ́ náà ni àmọ́ ọkàn láàfi tẹ́ gẹ́gẹ́ bí àwọn àdìsọ́kàn táà gbọdọ̀ ní láwọn àdìsọ́kàn tó lálàáfíà kọ́dá àwọn eléyìí àwọn náà ni ìpìlẹ̀ ẹ̀sìn wa àdìọ́kàn agbọ́dọ̀ ní àdìsọ́kàn tó lálàáfíà nígbàtígbà tí àdìsọ́kàn èèyàn bá ti wó àbí tó bá ti ṣubú àbí tààrẹ bá ti ń ṣe àdìọ́kàn kálọ lè mọ̀ ipé gbogbo nǹkan tàà bá ti ma lórí nǹkan yẹn káàmà gbogbo ẹ̀ náà gbogbo nǹkan tí ó padà wó ni owó nǹkan tí ó padà ṣubú ni tàà bá ní gbogbo àwọn tọ́rọ wọn rí bọ́ ṣe rí ẹ̀yẹn tí wọ́n ń ṣẹ̀sìn lábalábá ẹ̀yẹn tí wọ́n ń sọ̀sọkúsọ nínú ẹ̀sìn ẹ̀yẹn àbí tí ò sí nǹkan kan tó fi wọ́n lọ́wọ́ àbí a mọ̀ yí pé ìpìlẹ̀ wọn àdìsọ́kàn wọn ló wọ́ àdìsọ́kàn wọn wọ́ nípa ìgbàgbọ́wò láàrin sí Allah subhanahu wa ta'ala wọn ò ní trust sí Allah subhanahu wa ta'ala ẹ̀yẹn dépò pé wọ́n òun náà ló fà tó fi jẹ́ pé tánbà mú àyà wá fún wa ẹni tó pẹ̀lá ẹmú mi ní òdodo àyà tó clear nínú al ó tún wá ma ní dáùsù lórí ẹ̀ ó ma ní iyèméjì tẹ́ àti táyà yìí sọ ni ẹnìkan ti ẹ̀ bọ́ọ̀dé kan jọ kan ó ní gbogbo ẹ̀dẹ́ òjíjọ́ gbígbà kí a mọ̀ tí ọlọ́run ló mọ dédé ẹ̀ mọ̀ à ọlọ́run ló mọ dédé ẹ̀ bó ayà ń bẹnu alukur'an tọ́lọ̀wọ́n bá alẹ́kẹ́ lásàlàyé rẹ̀ fún wa ó sì máa wùlà á sí wọn má ó a mọ̀ nígbà tí ẹ bá ti fẹ́ sojoro ẹ̀yẹn tó bá ti fẹ́ sáko bí níbi òdodo yóò ní ẹ̀ àkàn eléyìí sí báyìí eléyìí sí báyìí ẹ̀yà gbogbo ẹlẹ́ ọlọ́run ló mọ pàpín ẹ̀ tó bá ti jọ àlùkí àmọ̀ ni ọ̀nà àti ìrìn àìbàjẹ́ wọ́ ni àkídà ní máa wọ́ tí ó máa múyàn tí ó fi máa sọ̀sọ́kúsọ jáde nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá alékiọlá àkídà ní máa wọ́ ni ó múyàn tí ó fi máa gbé ìgbésẹ̀ tí ó bẹ́sìn ọlọ́wọ́ bá alékiọlá mú gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ṣe tán lọlé ológun tí wọ́n lọlé aláwo tí wọ́n lọlé ẹlẹ́bọ àbáwọn tán takò ẹ̀sìn ọlọ́wọ́ bá alékiọlá wọ́n takò súnà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ṣe rí sínú àwọn àbàjẹ́ táàrí káàkiri táwọn èèyàn ṣe láwùjọ kò sí nǹkan tó fa ohun àkídà àwọn lọ́wọ́ àkídà àwọn òun ni ààrẹ ń ṣe tó ẹkẹ́ àkídà bá gbádùn ni tí imani wọn pẹ̀lú Allah subhanahu wa ta'ala àbí pẹ̀lú gbogbo àwọn àríkánù imani tó bá lálàáfíà sáàrẹ̀ òtẹ́ so irú àwọn ẹni bẹ́ẹ̀ a ní rí kún mọ́ takọ̀ ìsìn ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá sábárí ayà kan nínú al-Qur'an sami'na wa ata'na wọ́n gbọ́ mo sì máa tẹ̀lé sábárí àdíjì kan látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam hadithi ẹyọ kan péré tọ́bá ìlátọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n gbọ́ hadithi yẹn bí ìgbà Imam Malik alayhi rahmatullah Imam Darul Hijra Imam Malik nígbà tí máa ń sọ ní bóyí yóò kò bá náàbì láyé kò sí bá àwọn sàábẹ́ ànábì láyé ẹ̀yẹn ká máa ń gbọ́ ìsọkúsọ tẹ́nìkan sọ tó ní torí pé Imam Malik ó ń torí pé òun gba ìmọ̀lọ́dẹ̀ lẹ́nu àwọn sàábẹ́ ànábì Imam Malik ò bá àwọn sàábẹ́ ànábì láyé ẹ̀ tòun ti bẹ́ẹ̀ bí ọ̀nà ṣe jì láàrin Imam Malik sí ànábì tí Imam Malik bá bẹ́ẹ̀ ka

nígbàtí àkídà bá ti wá bàjẹ́ tí ò bá ti lálàáfíà ìgbà wọn láàmà wá kẹfin pé ah, á sánàbí ti sọ báyìí Eh, lẹ́yìn ìgbà tá a bá ti rí pé ó lálàáfíà lẹ́yìn ìgbà ti rí àyà nínú alukur'an a ma wá kẹfí sí so a jẹ́ pé inú ìbádà ìjọsìn wá. ẹ́ eh, ìpìlẹ̀ rẹ̀ òun ní kíni òun ní àkídà òun wa ká lọ tún sí dáadáa àwọn tí ń fi àkídà eh, àwọn òsìsẹ́nìkan ẹ́ nínú ẹ̀dá tọ́lọ́ọ̀bà àríkẹ́ ọlá dánú àwọn èèyàn tàbíjẹnú ni ẹ́ ìlà wọ̀húwà mọ́ ọ̀tẹ́kì àyàfikó ṣe kíni àyàfikó ní àfídà kò sí bí ó lè bí òní ní àfídà àwọn tán sọ pé ẹmọ́tẹ̀ láfídà àwọn náà láfídà ẹ̀yìn nínú àkídà àwọn náà ní pé ẹmọ́tẹ̀ láwọn alùsùnà inú ìtìkọ́dù wọn náà ló wà ọ̀rọ̀ tán sọ lẹ́nu gan ń fi hàn pé àkídà ń ẹ́n àwọn lákìídà lè ríṣìíríṣìí nípa àwọn àgbàlagbà tó ti lọ wọ́n lákìídà lè ríṣìíríṣìí nípa àwọn ṣe sí ríṣìíríṣìí tó pé a mọ́ gbà àwọn àkídà yìí a jẹ́ pé gbogbo ń kálùkù náà kò tẹ́nì kankan àyàbíkó jẹ́ kíni àyàbíkó jẹ́ tí ó ní àkídà ó wá kú pé irú àkídà wo lónìí ó kúrú àkídà wo irú àdìsọ́kàn wo lónìí sáàdìsọ́kàn tó bá kìtàbù ọ̀tún nàmúni àbí àdìsọ́kàn tó bá bá a ṣe bá táwọn bàbá wa ń àbádìsọ́kàn tó bá ìpìlẹ̀ wa nílẹ̀ Yorùbá ẹ̀ tó bá ìpìlẹ̀ Ọ̀rúnmìlà Ọbàtálá Ọbàtáàsà gbogbo ẹ̀ pátápátá ẹ̀yìn sákìdà tó bá wọn mú ní sallallahu alaihi wasallam mú so a jẹ́ pé tàbá ń sọ̀rọ̀ nípa ìbádà tọ́lọ̀ ọba àlejò ọlá torí ẹ̀dá wa ká mọ̀ ìpé nínú ẹ̀ wa a gbọ́dọ̀ wa bá àdìsọ́kàn owó ti lálàáfíà ẹ̀yìn tí ò ní sí àwọn ìrújú kan tí ó kó mẹ́lẹ̀ tọ́kàn owó ní mọ̀ rúwúyẹ́ tó ní kọjá bí àbákan ní sí ọ tọ́wọ́ òní máa ń hún ọ tó máa sọ pé àwọ́ ah, tí ń hún mi yí àpẹẹrẹ kan ní sọ fún mi o tó òní sọ pé àbájọ ah, tí ń kọsẹ̀ kíní kan ní gbogbo orú àwọn kátàkátà wà wà kídà báyìí tí yóò ṣe kíní tí yóò ha gbogbo ẹ̀dánù tí yóò bá ti gbogbo eléyìí ha dànù ká mọ̀ pé ìtọ́lọ̀ ọba àdékẹ́ látorí ẹ̀dá wa nínú ìbáadà ẹ̀ àti ṣe kíní àti ìwẹ̀ káyẹ́ kankan níbi apá kan bẹ́ẹ̀ ẹwà wo níta wá kó níbi iṣẹ́ ọkàn lélẹ́yìn ó ẹ́ àwọn subhanallah la ilaha illallah alhamdulillah gbogbo àwọn tààfẹ́ ní sọ jáde nínú àwọn kan tí ń jẹ́ ìjọsìn fún Allah subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan wọ̀nyí náà nínú àwọn ìbádà ló inú àwọn ìjọsìn fún Allah subhanahu wa ta'ala ló wà tó jẹ́ pé a gbọ́dọ̀ sí kíní a gbọ́dọ̀ sọ jáde àyàfi fún Allah subhanahu wa ta'ala tàbà lè ládàgbà ń bẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú àwọn tá a mọ́ fi jọ́sìn inú àwọn ìntókó sínú ìjọsìn fún Allah subhanahu wa ta'ala òun náà ni a'malul jawari òun náà ni àwọn tẹ́ta fi orí kiri ara wa sí ìran nínú àwọn iṣẹ́ ni àwẹ̀ gbígbà ájì síse àwọn ìbádà ló wà ẹ̀ nínú àwọn tí wọ́n sàlàyé nínú ń pè ní ìbádà fún wa lọ́nà tí ò ní dàmú wa púpọ̀ tí ó tètè yé wa tí ó mú nǹkan fúyẹ́ fún wa àwọn náà ní Sheikh wa Ibn Taymiyyah Allah subhanahu wa ta'ala kí ó bá wa yọ́nú sí Ibn Taymiyyah àbá wa Ibn Taymiyyah wọ́n ní àlẹ́ ìbádà wọ́n ní nǹkan tá à ń pè ní ìjọsìn ẹni tí ò bá máa kọ́ lọ́mà ìpé ìta ń pè ní ìbádà nítorí pé ẹlòmíì ti sọ ìbádà ẹ̀ kò ju márùn náà lọ ọ̀nà ọlọ́run ti sọ fún àwọn ọ̀nà ni àwọn àríkánù Islam ẹnìkan mọ̀ tó wá dé ní kò tó wá gbé kíníkà wá fún agbé kò sí ìta àmọ̀lẹ́sìn náà nù subhanallah al'ibada nǹkan tá ń pè ní ìjọsìn ismun jami'un li kulli ma yurdillah in tá ń pè ní ìbádà òun náà ní kankan tó kó gbogbo tọ́lọ̀ bá

so a jẹ́ pé àwọn nǹkan tá a máa fi ṣe ìbádà ẹ̀yìn ó pọ̀ gan nínú ẹ̀sìn wa tó yẹ pé gbogbo ìgbésí ayé wa pátápátá tó wáyé pé a bá lẹ́kọ̀ọ́ tá a bá nílùmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run bá a lè kọ̀ǹbáàtì gbogbo ẹ̀sìn ìbádà láàrin ṣe kankan àbí ìbádà ẹ̀yìn kọ́dà oúnjẹ tó fún ìyàwó rẹ̀ ó kọ̀ bá jẹ sí ìbádà ẹ̀yìn oúnjẹ tó fún ẹ̀tún fún àwọn ọmọ rẹ̀ ó kọ̀ bá jẹ sí ìbádà àjọṣepọ̀ tó ń ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ gbogbo nǹkan rẹ̀ pátápátá èyàn sọ ìbádà fún ẹni tó bá ṣe kíni fún ẹni tó bá lágbọ́yé Eh, yóò sọ ogun ẹ̀dẹ̀ ìbádá àwa ní sọ pé ìbádá nìkan gbàtàbá dínú mọ́sálásí nìkan láàmàtí gíní láàmàtí ìbádá so a jẹ́ pé gbogbo àwọn tẹ́ta ń tẹ́ eh, nínú àwẹ̀ ni nínú ìrun ni eh, nínú zaka ni nínú hajji ni àti gbogbo àwọn tẹ́ dáadáadáa táàntẹ́ ọmọ ẹkọ mọ́sáájú nísìn wọ́n bẹ̀rẹ̀ orúpẹ́pọ́n ànábì ní ká mú in tí ó tèyàn ń súta ká mú kó lójú ọ̀nà ẹ́ ànábì nínú sàárà náà ló wà àrígò tí ó gbìyàn lẹ́sẹ̀ wọ́n wá mú kó lójú ọ̀nà kọ́n bà gbìyàn lẹ́sẹ̀ ó ti ṣe sàárà ẹ àwọn onímọ̀ jazahumullahu nígbà àwọn bídí àbí ẹ̀gún náà ni wọ́n lójú ọ̀nà tí wọ́n gún àwọn àwá tí wọ́n bá wá rí wọn pé tàbí díà lélẹ́ yóò ẹmọ́débẹ̀ o ìmọ́sọ́tún azara ní sọ́rí ohun tí ó gún wọn lẹ́sẹ̀ kó lójú ọ̀nà nù wọ́n ti dẹ̀ àyà kó mẹ́ pé àbúrú ah, ní bẹ̀mí eléyìí so látara di eléyìí ibi ọ̀rọ̀ sẹ́kọ̀ọ́ ẹmọ̀tẹ̀ níyà yìí òun náà láti gbọ́ yé pé ní táà ń pè ní ìbádà òun náà

ẹ́ òun náà ni àwọn iṣẹ́ dáadáa tó jẹ́ pé òun náà ni ó ṣe sábàbí tàbí wà lìjánà tó bá díjọ́ gbìdà alkiyama òun náà làwọn tí ó ṣe sábàbí tàbí rójú rí Allah subhanahu wa ta'ala tó bá díjọ́ gbìdà alkiyama so láì sí àwọn iṣẹ́ dáadáa yìí láì sí ìbádà yìí ẹ̀ kò sí ọ̀nà fún ọmọnìyàn láti wà lìjánà tó bá díjọ́ gbìdà alkiyama ẹ̀ta àwọn ìbádà táà wá ń sọ yìí àwọn tí olóore táà ń sọ yìí òun náà tún tí ó fi jẹ́ ìtẹ́wọ́gbà tó bá dìjọ́ ògbìdà kìyàmà tó yẹ pé táwọn mọ́jẹ̀mú yìí táà bá ti sọnù inú àwọn mọ́jẹ̀mú in táà ń pè ní ṣòro èyí táà ń pè ní conditions nínú èdè lárúbáwá tí lárúbáwá bá sọ pé kí ní yóò ṣàrùtù ní tán bá pè ní mẹ́wàá táà bá rí mẹ́sàn-án ẹyọ kan tí ó sáà un ó ti bá tẹ́jẹ́ ẹ́n tàbárí náírà ní ààbù ẹ́n nínú mẹ́wàá ààbù dáàrí wọ́n ti bá jẹ́jẹ́ tó tó máa pẹ̀ nǹkan ní májẹ̀mú fún wa ní ṣàrùsù fún wa tún láti ní agbọ́dọ̀ jẹ́ kí májẹ̀mú ó jẹ́ kí ni kó pé síwájú kí nǹkan ó tó lè wúlò fún wa ẹwà rí májẹ̀mú ti tẹ́ dáadáa ó fi jẹ́ ìtẹ́wọ́gbà fún wa níwájú Allah subhanahu wa ta'ala ẹ̀yìn ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlá náà ló sàlàyé rẹ̀ fún wa lórí ahán anábì sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ikhlasul amal liwajhi Allah subhanahu wa ta'ala òun náà ká má tó yẹ nìkan kan ṣe ká má wá nǹkan kan ní pẹ̀lú iṣẹ́ dáadáa tá a bá fẹ́ ṣe ju ojú rí Allah subhanahu wa ta'ala lọ òun náà ni an yakuna al-amalu khalisan li wajhi Allah subhanahu wa ta'ala kí tẹ̀ ń káfọ́ ọmọ fún Allah subhanahu wa ta'ala mọ́ sí kí kún iṣẹ́ dáadáa tá a

ilé anábì sallallahu alaihi wasallam àti wáhàyù sílẹ̀ anábì sallallahu alaihi wasallam kọ́dá ìwọ nìkan kọ́ wà ilá lẹ́nìyàn min qablik àtàwọn tó ti wá síwájú rẹ̀ la in ashrakta la yahbatanna amalu tó bá rí lé pa nǹkan mí papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala la yahbatanna amalu gbogbo gbogbo tẹ́ẹ̀rẹ́ tó rò ó ara rẹ̀ rí ìyọ́nà Allah subhanahu wa ta'ala tó bá díjọ́ gbéjà al-qiyama gbogbo ìpálápátá òun náà ni ó bàjẹ́ nígbàtí ìyàn bá ṣe kíní nígbàtí ìyàn bá pa nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́ọ̀bá alẹ́kọ́lá ó jẹ́ wa nínú ayà ìkábà fílé mà ẹ̀dá tí ó lẹ́sàn ti ó san láyé bí ìdíkò tó bá díjọ́ gbéjà al-qiyama ẹ mo ṣe tẹ́ yìí nítorí káwọn yóò bá ṣe kíni ká bá rí mi pé ah, èmi mo ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí náà nínú àwọn nǹkan tó pọ̀ ní wọ̀nyíká ní ṣeríkà ní afghan kọ́lá tó bá ti ẹ̀lé jẹ́ pé ẹbọ kékeré ni ẹ̀rìyà ẹbọ kékeré ni àmọ́ ẹ̀ iṣẹ́ tó yẹ kó ṣe kó fi Allah wa ta'ala ọwá ṣe ń torí èyàn òun kírun òun dùn nítorí ọ yóò bá ṣe kíni káwọn yóò bá sọ pé ah, ó màrún kí òun Qur'an àwọn èèyàn wá wọlé ó tún wá gbóhùn sókè dáadáa ó tún wá ń dùn dáadáa èyí ṣe tó máa kàábẹ̀ tẹ́lẹ̀ wóró àwọn nǹkan báyìí ti pàdé rẹ̀ ní kọ̀rọ̀ ní kò ti rí ó lè yọ owó fún kọjá tán sọ̀rọ̀ náà kó tún ṣẹ́sì ara rẹ̀ wò o fẹ́ kọ̀rẹ́tì yàn ó sì nǹkan kan tí ò da nínú ẹ̀sìn o wá fẹ́ kọ̀rẹ́tì ẹ̀ wo tó fẹ́ kọ̀rẹ́tì ẹ̀ nítorí àwọn èèyàn ni ẹ́ àbúfẹ́ kọ̀rẹ́tì ẹ̀ nítorí pé kíni nítorí pé kó bá fi sàtúnṣe rẹ̀ kó fi sàtúnṣe ara rẹ̀ kò sí nǹkan tí rìyáwó e fẹ́ wọ̀ ànábì sallallahu alaihi wasallam sọ pé rìyáwó tẹ́ ríhun kárí mi tẹ́ ríhun ànábì ní àpá mi ń tẹ̀bí ìbí ńlámùlá ànábì ní ó pamọ́ ju ìgbésẹ̀ àwúrèbe lọ ẹ̀wọ̀ àwúrèbe tí máa ń lérí àpáta sáà lé gbọ́ kó tún wá máa ń lérí àpáta ní kíni lóru ẹ̀dàkùn anábì ní bí ẹbọ ẹgbẹ́ ríyà bó ti ṣe kí ní bó ti pamọ́ ní òjò òun àwọn yóò mọ̀ sí ríyà ẹ̀yìn torí ẹ̀sìn ọlọ́ọ̀bá alìkọ́lá tí ò sí ní gbàládà ọ̀sánbẹ̀ ọ̀kàdálíkà súnmọ̀ á kọ́dá ká ṣe é tán káfẹ́ káwọn yóò mọ̀ pé mi mo ṣe ó ti ṣe é ni ó ní kọ́dá àwọn òjẹun láti jẹ ẹ̀ta mí náà wọ́n pé àwọn ah, tó ju àlákàá di ní gan kò ju káwọn èèyàn máa wó pé á ah, ó tẹ̀ ní nǹkan lọ́wọ́ gbogbo àwọn nǹkan báyìí inú àwọn náà ń pè ní súnmọ́ àwọn náà ti máa ṣe kíni òun náà máa bàtẹ́ dáadáa yẹn jẹ́ kò ní yóò wúlò fún yàn anábi sallallahu alaihi wasallam anábi ní Allah subhanahu wa ta'ala sọ pé man amila amalan ẹnikẹ́ni tó bá ti tẹ́kan nínú àwọn tẹ́ dáadáa fi àmà torí ara rẹ̀ ọlọ́run bá àríkẹ́ ọlá ní nígbà tí ó sì tẹ́yìn ó ṣe ń torí mi ó ìtún ṣe ń torí àwọn èèyàn náà torí kárí mi ọlọ́run bá àríkẹ́ ọlá ní taraktuhu wa shirka àti tó ṣe ohun ẹ̀yìn àtàwọn tó torí àwọn mí tó papọ̀ mọ́ mi hun ọlọ́run bá àríkẹ́ ọlá ní ìjọ sí kíni ní dáwọn dára wọn ni ọlọ́run bá àríkẹ́ ọlá ó dá lùláyà so ibi tí wàhálà wá wà ní ibi tádánwò wà ní táàmà wá sọ́ra wá bẹ́ aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa li sa'iril mu'minina min kulli dhanb به وكيلا والصلاة والسلام على رسوله المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم تكون فيه الجبال كثيبا مهيلا أما بعد فيا عباد الله اعلموا أن من شروط قبول العمل إخلاص العمل لله سبحانه وتعالى وشرط ثاني متابعة الرسول صلى الله عليه وسلم في الأعمال في كيفية الأعمال وذلك لأن الله سبحانه وتعالى الذي أرسل رسله وأنزل كتبه إلينا أرسلهم إلينا لكي يبينوا لنا كيفية عبادة الله سبحانه وتعالى ولم يترك الله سبحانه وتعالى كيفية العبادة لآراء الرجال ولم يترك لأحد أن يعبد الله سبحانه وتعالى بهواه ولا بما وجد عليه آباءه بل لا بد لنا أن نعبد الله سبحانه وتعالى بما جاء به النبي صلى الله عليه وسلم بيانا وتبيانا للقرآن العظيم في أحاديثه الصحيحة آه، الواضحة واعلموا عباد الله أن أن العمل التي أن العمل الذي لم تكن فيه متابعة رسول صلى الله عليه وسلم لا يكون مقبولا عند الله سبحانه وتعالى وذلك لأن, لأن النبي صلى الله عليه وسلم قد صرح لنا في حديثه حيث قال من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية أخرى من عمل عملا ليس عليه أمرنا فهو رد ولذلك يجب علينا عباد الله أن نتحرى متابعة النبي صلى الله عليه وسلم في جميع عباداتنا سواء ما تتعلق بالاعتقاد أو بالأقوال أو بالأعمال بالجواري لا بد لنا أن نقتدي النبي صلى الله عليه وسلم في ذلك وإلا وكل عمل آه، خلص لوجه الله سبحانه وتعالى ولم آه، يتبع فيه النبي صلى الله عليه وسلم لا يكون مقبولا لدى الله سبحانه وتعالى ولذلك قلنا في الخطبة آه، السابقة بأن الشرط إذا ذكر أن لشيء شرطا لابد أن يتوفر ذلك الشرط في ذلك الشيء قبل أن يكون معتبرا والعمل الصالح لابد أن يكون خالصا لوجه الله ولا بد أن يكون صوابا على سنة النبي صلى الله عليه وسلم أرجوكم الله سبحانه وتعالى àtọ̀rọ̀ ìkàdìgẹ̀ fún anábi sallallahu alaihi wasallam alikun kí Allah subhanahu wa ta'ala kuma bá wọn sàbí anábi àti gbogbo ẹni tó bá wà lórí ìlànà anábi lóòtọ́ tí tó fi dìjọ́ gbé dal kiyama ẹ̀yọ́rù sí Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ bá ti ń sọ fúnra wa tíwájú ipe ìtọ́lọ̀ọba alẹ́kẹ́ látorí ẹ̀dá wa òun náà ni ìjọsìn fún túláàsì ní ká ní májẹ̀mú méjì kó pé síwájú kí ìjọsìn ó tó lè jẹ́ ìtẹ́wọ́gbà síwájú Allah subhanahu wa ta'ala májẹ̀mú alákọ̀ọ́kọ́ láti sàlàyé fún wa síwájú òun náà ni ikhlasul òun pa wá láṣẹ illa liya abudullah òun pa wá láṣẹ ju pé ká máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala lọ nítorí pé tó ń torí ẹ̀ dá wa nánu ẹ̀ mukhlisina lahu ddin tí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa ṣe àpọ̀ mẹ́ẹ̀sìn fún ìtumọ̀ rẹ̀ náà ni pé òun nìkan náà ni ká máa jọ́sìn fún ìtorí rẹ̀ nìkan náà ni kí wọ́n sì ṣe máa ṣe gbogbo àwọn ìjọ́sìn tí wọ́n bá máa ṣe eléyìí òun náà ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ tó jẹ́ pé táà bá fi lè rí májẹ̀mú bí gbogbo tẹ́hùn bá ṣe wò ó dáa tó ó bá ṣe wò kó rẹwà tó ọlọ́run bá lè kí ọlọ́run nígbà lọ́wọ́ èèyàn tó bá díjọ́ gbídàlùkìyàmù májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ni mutaba'atu rasul òun náà ni iṣẹ́ tàà bá ṣe káfíṣẹ́ wa káfíṣẹ̀lẹ́ annabi sallallahu alaihi wasallam aya kọ nínú alkùnrin tí gbogbo anáti ma tọ́lọ̀ọba alékẹ́ ọlá darí wa kọ́dà annabi sallallahu alaihi wasallam àti Allah wa àti Rasul, ọlọ́ọ̀bá alékẹ́ọlá, ó ní ẹ̀tẹ̀lé Allah, ẹ̀tẹ̀lé annabi sallallahu alaihi wasallam, wala tubtilu a'malakum, ẹ má bà ṣe yíjẹ́ o. Ẹn ìtumọ̀ ẹ̀ náà ni pé àìtẹ̀lé Allah, àìtẹ̀lé annabi sallallahu a máa ṣe gíní, a máa jẹ́ kí sẹ́yìn ó bàjẹ́ ànábì Allah subhanahu wa ta'ala on laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́ọ̀bá àríkẹ́lá ní àríkọ́sẹ̀ dáadáa in bẹ fún ìlàrà nabi sallallahu alaihi wasallam àwọn ayà pọ̀ tó jẹ́ pé ọlọ́ọ̀bá àríkẹ́lá ń ẹ̀rí ìwà tẹ̀lé ànábì níbi ìjọsìn wa òun náà ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tí iṣẹ́ fi máa jẹ́ ìtẹ́wọ́gbà tó bá ti jọ ọgbẹ́dà kìyàmá àdíọ́kàn tàbà ní làbújá mímú tàbà àti nàbí sallallahu alaihi wasallam fi dáàlì tó láti ní ká fi àdíọ́kàn wájọ́ta nàbí sallallahu alaihi wasallam kila àdìọ́kàn tó nípa Allah subhanahu wa ta'ala aina Allah ibo ni Allah subhanahu wa ta'ala wa fi sama am fi kulli makan sọ́lá Allah subhanahu wa ta'ala ń bẹ ní sama ni ẹ̀yìn alàlárì àbí bẹ ní kíni àbí bẹ ní gbogbo àyè ẹ̀yìn tàbáwò àdìọ́kàn ni àwọn ìlúmí láti ọkàn fi Allah subhanahu wa ta'ala ń bẹ ní gbogbo ayé àdíọ́kàn alìsàbáta rasulullah sallallahu alaihi wasallam fi dhalik in jí ò tẹ̀lé ànábì níbi àdíọ́kàn nítorí pé ń gbà tí ànábì fi ń rìnlẹ̀ fún wa òun náà ní kí Allah subhanahu wa ta'ala ẹ̀ ànábì wà ní kíni ànábì wà ní ó wà ní òkè aláràṣí arrahmanu ala al-arshi istawa so irú eléyìn níbi àdíọ́kàn àtàwọn tó jọ bẹ́ẹ̀ àdíọ́kàn ta nípa àwọn màláíkà àdíọ́kàn ta nípa àwọn ànábì ọlọ́run tí wọ́n ti kọjá lọ ẹ̀yìn ànábì isa alayhi salam ma ti kọ́dù káfí kí ni àdíọ́kàn nípa ànábì isa alayhi salam ó ti kú wa tàbá wá ní àdíọ́kà yẹn a wà wòwò tó jọta nẹ́bí sallallahu alaihi wasallam àdíọ́kà nẹ́bí òun náà ni tọ́lọ̀ ọba alìkẹ́ lọ́sọ fún anú al-Qur'an pé wà máa qataluhu wà máa salabu ó ní wọn pa nẹ́bí ó gbé lọ sánmà ẹ́ ọlọ́ọ̀bà alẹ́kẹ́ láti kó yé wa pé òun dáàrú máa wọn tán fẹ́ pa lójú ni ẹ́ ọ̀rọ̀ náà yí àwọn náà ọlọ́ọ̀bà alẹ́kẹ́ lọ́nà wọ́n mọ́ kọ́tàlúhu yẹ̀kìnà wọn ò pa ní àmàdà àwọn gò lè fọ́wọ́ rẹ̀ sọ́yà ipa wọn pa nabi isa alaihissalam aya Qur'an ló sọ bẹ́ẹ̀ fún wa wa in min ahli alkitab illa la yu'minanna bihi qabla mawti wa yawm alqiyamati yakunu alaihim shahida Ọlọ́run ba leke ola ni kò sí kankan nínú àwọn ahli alkitab nínú àwọn christian eh aya fi kó jẹ́ pé wọ́n ó padà gbà fún nabi isa alaihissalam tí wájú ká nabi isa ó tó kú tó wá jẹ́ kó ti kú ni Ọlọ́run ba leke pé ó tó yóò sọ̀kalẹ̀ hakaman adilan yóò sọ̀kalẹ̀ tí yóò ṣe kí ni yóò wá ṣe ìdájọ́ láàrin yín inú tẹ́ tí ó wá ṣe láyé òun náà ni ó padà jẹ́ inú tẹ́ tí ó wá ṣe láyé òun náà ni ọlọ́wọ́ àlẹ́kọ́ ló fi àdúrà rẹ̀ pa àwọn Yájújù wa Májújù òun ni ó fi parẹ́ inú tẹ́ tí ó wá ṣe láyé òun náà ni pé dọ́gbadọ́gba yóò fọn kálẹ̀ sí gbogbo ayé inú tẹ́ tí ó wá ṣe láyé òun náà ni pé yóò wo gbogbo àgbélébù àwọn àgbélébù tán gbé káàkiri yóò wo yóò pa gbogbo àwọn ẹlẹ́dẹ̀ Ànábì sallallahu alaihi máa san kharaj kò ní gba máa san land tax pé ìmọ̀ jẹ́ ìmọ̀ gbórílẹ̀ mùsùlùmí àwọn ìní ṣe islam kò sí tó jẹ́ bẹ̀mọ́ kò ní gbà àbíkẹ́yàn ṣe islam gbogbo àwọn nǹkan wọ̀nyí inú àwọn àdíọ́kàn ni inú àkídà ni tó jẹ́ pé inú ìpìlẹ̀ ẹ̀sìn ló wà tó jẹ́ pé mùsùlùmí ò gbọ́dọ̀ di nǹkan kan sọ́kàn nípa àwọn nǹkan tá a sọ yìí àyàfin tó bá ṣe lé pẹ̀lú tánàbí sallallahu alaihi wasallam ní sọ́kàn ẹwà wà àwùjọ wa lónìí ẹ àwọn èèyàn wọ́n sọ káàkiri frílẹ̀ wọ́n sọ káàkiri chíflẹ̀ pé ànábì Ìsáàkì ní wà ṣe láyé má ẹ ó ti kú ó ti kú nánu ẹ̀ǹtẹ̀ bí gbá ṣe bá wo ẹwòrú àwọn nǹkan báhùn ẹwò bí yàn ṣe ń rí ìgbà tó yẹ pé tí ẹ kàn distributi àwọn nǹkan tó lè sọ̀rọ̀ ìdíkẹfẹ́ ìlọ́fẹ́ lọ́fẹ́ lókò láì gbówó àwọn èèyàn ṣe gini àwọn èèyàn sì ń tẹ̀lé irú nǹkan báhùn káàkiri so nínú àdìọ́kan wa làbújá mi mùtábà àti nàbí sallallahu alaihi wasallam agbọ́dọ̀ tẹ̀lá nàbí níbi àdìọ́kan wa gbogbo tó bá ti dì sọ́kàn nínú ẹ̀sìn wa yìí tí ó bá ti ríta anábì sallallahu alaihi wasallam tí ó bá ti ríta àwọn sàábí anábì sallallahu alaihi wasallam kó mọ̀ wípé ọlọ́wọ̀bà àríkẹ́ọlá kò ní san ọlẹ́sàn dáadáa lórí ẹ̀ o bóyá lórí ẹ̀ nítorí pé kàzàbùtà al-Qur'an ó ti fi al-Qur'an nírọ́ wà kàzàbùtà al-ahaditha as-sahiha wà kharabta al-ijma ó ti pé àwọn àdídà nabi sallallahu alaihi wasallam tó lálàáfíà ó pè wọ́n nírọ́ ó ti tako ìfẹ́nukò gbogbo àwọn onímọ̀ tẹ́nìkan kò jáde kó ń bẹ̀ iláyé nínú àdíọ́kà àwọn nínú ìfẹ́nukò àwọn onímọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn òun náà ní ká tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam níbi àwọn ọ̀rọ̀ tá máa sọ jáde lẹ́nu àwọn tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀ ìtẹ̀lẹ̀ ànábì bẹ́ẹ̀bẹ́ la ilaha illallah wa ọ̀rọ̀ ẹnu ni kátẹ̀lẹ̀ ànábì bá ṣe la ilaha illallah wa kìí ṣe pé wọ́n ló wà ìfẹ́ntì ọ̀nà tó mọ̀ gbà wí la ilaha illallah rẹ̀ ọlọ́ọ̀bá alékẹ́ọlá fi ráwà nábì kan sí wa ní ọlọ́ọ̀bá alékẹ́ọlá ó sọ alùkùránì kalẹ̀ fún wa ọlọ́ọ̀bá alékẹ́ọlá mọ́ kó ju alùkùránì sáàrin wa kó kálùkù mọ́ mú kó mọ́ ká ó mọ́ kó fi wálẹ̀ kó ní ó dáa ẹmọ́ ṣe gbìyànjú kẹ́ẹ̀mọ́ jọ́sì fún wíwá sí òyìn àmọ́lọ́ọ̀bá alékẹ́ọlá ò tẹ́bẹ̀ fún wa ó rá àwọn ànábì tí wọ́n ti kọjá lọ ó rá àwọn ànábì sallallahu alaihi wasallam sáwà náà lè bá yìí inú kayfiyat al tàbára electronics kan lákòjú ẹnìsìn yóò wà nù páálí ẹ̀rì pé àwọn tí wọ́n ṣe wọ́n àfi kìíní kan sí tánpè ní kíní tánpè ní manual sọ́mọ́ wá fi manual sí òun yóò sọ fún pé ìyàyí ni off ìyàyí ni volume ìyàyí ni gbá ìyàyí nàwó so ọlọ́run bá àríkẹ́ ọlọ́ràwà nẹ́bí ọlọ́run bá sí àwọn nẹ́bí tiwa pé láti kíní láti wá sàlàyé kéìfìyà bóò láti máa ṣe ìbádà wa èwo la máa ṣe láàárọ̀ èwo la máa ṣe lọ́sàn èwo la gbọ́dọ̀ ṣe èwo ni túláàsì ni fún akáṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìtàwọn tánàbí wa ṣe láyé nù so náà ló pàá tó fi jẹ́ pé gbogbo ìjọsìn tẹ́yàn bá ti ń ṣe

Ànábì ní ẹnikẹ́ni tó bá dá nǹkan kan lẹ̀ sínú ẹ̀sìn wa inú Islam ó wá ń ṣe nǹkan kan ó sì pé ní ìbádà ó sì gbà fóhun ma fi rí ládágbà níwájú Allah subhanahu wa ta'ala ma laysa minhu awárí pé nǹkan yóò sí mẹ́ kò sínú tá Ànábì sallallahu alaihi kò sínú àlàyé tí ànábì ṣe fún wa kò sínú àdíjà ànábì sallallahu alaihi wasallam kò sínú lànà rẹ̀ ànábì ní fahuwa radd irú nǹkan báyẹn á dá padà fún ànígbà lọ́wọ́ rẹ̀ mardudun ila sahibi ọlọ́run bá àríkẹ́ ló dá lùyà láyà kò nígbà lọ́wọ́ rẹ̀ ẹni bá dá nǹkan kalẹ̀ ẹ̀yẹ ẹlòmí wá pass ẹlòmí lóhun smart yóò wá ní ah, àdíjà ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn gangan ní kan ṣe ni ẹlòmí ò fẹ́ sí kíni yóò fẹ́ gbàbẹ̀ yọ nítorí pé ṣe ìtọ́n ẹ̀yìn tó bá fẹ́ sọ ìyànà yóò dúó sí iwájú dúó lẹ́yìn sí lẹ́yìn ni yóò máa sọpọ́tì ẹ̀ yóò kún ẹ̀yìn kọ́lá dìdìrì èèyàn tẹ̀tánì yóò máa gbé ọ̀rọ̀ tí ó tẹ́ máa ní sáà ah, níbo ló ti wáyé láàká ìyá sí ní ògbán nígbà tí tẹ̀tánì fẹ́ sọnù ẹ̀ anábì sallallahu alaihi wasallam tó wá sọnù riwaya mi ó ní man amila amalan laysa alayhi amruna fa huwa radd ẹni tó bá anábì ní eléyìn náà á dá padà fún ni a jẹ́ pẹ́lẹ̀kùn ti wá ti mọ̀ ń kálù kúnnù ìwọ ló dáálẹ̀ ni wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ wọ́n lé ilẹ̀ ló kó ní wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ so a jẹ́ pé tún láti ní fún wa ká ṣe kíni ká jẹ́ kí iṣẹ́ wa kójọ tànàbí ni wá máa ń dìjà eléyìn ni máa wá di wàhálà eléyìn ló wá di ìkórira fún àwọn alùsùnà wal jamaa wọ́n ni eléyìn bídíà ni bídíà ti wá nù ẹ́ tàbá sí iná kan pàápàá ìgbàládádọ́ Allah subhanahu wa ta'ala agbọ́dọ̀ lè tẹ́sẹ̀ lọ́sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam qawlan aw fi'lan aw takriran agbọ́dọ̀ lè le lọ́dà nàbí sallallahu alaihi wasallam ah, tí a ibítà nàbí ti sọ́ kò bá tí sọ fún wa pé ibítà nàbí o àbíbítà nàbí ti tẹ́ ní o àbíbítà nàbí ti dáwọn sàábẹ̀ ti dákẹ́ tó fi wọ́n sọ kankan parẹ̀ ogoro ẹlẹ́yìn máa ń ṣe àwọn nǹkan tí máa ebú kéèsè pè ẹ́n kéèsè gbogbo àwọn ọ̀rọ̀ yìí táwọn yóò máa sọ sòtú láti ní fún wa àwọn tàbá fẹ́ tẹ́sìn ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá lóòtọ́ nǹkan méjì yà àríká dìmú o tàbá fẹ́ kábàámọ̀ tó bá jẹ́ ọgbìdà àríkẹ́ yà má àríká dìmú káṣẹ́ lórí ìkìláàsù wa bóò ni a ṣe máa ṣiṣẹ́ táà ní ṣe kíní táà ni táà mọ̀ sí torí bí Allah subhanahu àwọn ọ̀nà eríṣiríṣi àwọn ọ̀nà ẹ̀bú ń bẹ àwọn ọ̀nà ojúlé ń bẹ ẹwọ nísìn àwọn kùbúrù albinaw alalkùbúrù ká máa kọ́lé fún sàárè ẹ̀yìn àbí ká máa lọ lè ṣe kíní ká máa lọ lè ṣe òkú sínú ilé kan tá dálé fún ẹ̀ tó wá jẹ́ pé ibẹ̀ yìí àwọn yóò máa wá ṣe kíní wọ́n máa wá lọ́bẹ̀ wọ́n máa pàrà bẹ̀ wọ́n máa lọ lè tọrọ àdúrà bẹ́ẹ̀ ẹlòmí yóò tọrọ àdúrà bẹ́ẹ̀ ni ó gbà yí pé ayé gbígbàdúrà níbẹ̀ níbi sàárè ẹlòmí ó sì lọ bẹ̀ yóò tí ó nípa tí ó nípa tí ó lágbára kankan ẹn tí wọ́n fi sí síbẹ̀ kò lágbára bá tó náà bí kú yóò máa lọ lè tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn ṣírkù nínú ìbẹ̀láyé dìsín ẹ̀yìn ìbádàtul àwòlìyà ká máa jọ́sìn fáwọn wòlí àwòlí lélẹ́yìn ẹjá máa fi tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run wòlí lélẹ́yìn ẹjá máa tọrọ nǹkan lọ́dọ̀ òun gan dàrẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn èèyàn ń ṣe láwùjọ àwọn èèyàn ń ṣe jahalan àwọn èèyàn ń ṣe pẹ̀lú kíni pẹ̀lú àìmọ̀kan àwọn èèyàn ń ṣe pẹ̀lú àìmọ̀kan ẹlọ́wọ̀ àwọn onítọ̀ríkọ wọ́n ní àwọn orin eríṣiríṣi àwọn kọ̀tọ́ ìlú oríṣiríṣi tó jẹ́ pé ń ho oru nínú kíni nínú àwọn tíra àwọn ni tó jẹ́ pé tẹ́ bá ń kà ẹni tó bá gbọ́ Yorùbá òun náà ló fà ó kéré nínú àwọn àwọn onítàríkà àwọn tẹ́wàá rí pé àwọn kọ̀sídà àwọn ìtàn máa ń kà àwọn wọ́n wá kó àwọn ẹ̀yẹ̀jò kó lè síbá ìpẹ́yà ẹ máa tú fún wọn ẹ jẹ́ kí wọ́n èèyàn ẹ rí ومن يحبني ومن يراني في جنة الخلد بلا بهتان kéèyàn sọ pé ẹni tó bá fojú rí mi báyìí èmi Ibrahim Iyad ẹni tó bá tún lè fojú rẹ̀ níjú pẹ̀lú mi báyìí ẹn eh? tó bá fẹ́ràn mi fi jannatil khuldi bila buhtani yóò wà ìjẹ́nà ni tí è sọ̀rọ̀ rọ́bẹ̀ lẹ́yìn kó kàn sí kíní ó kàn fojú ara rẹ̀ rí mi fojú ara rẹ̀ rí mi ẹn eh? ya Sheikh Ibrahima ya walada eh, ya Sheikh Abdul Qadir ya walada Ummil Khairi la tansani àwọn kọ̀díyà wọ́n mọ̀ ní yá Sheikh Abdulqadir wó pé ìrẹ́ Abdulqadir ìrẹ́ ọmọ Ummul Khair látàǹsà ní mọ́gbàgbé mi o ẹ̀wùn gabáhùn kọ́wàá jẹ́ pé yíò lè yóò máa wí ugbá àmọ́ á ṣe kíni àmọ́ ájó àmọ́ àbòsókè látàǹsà ìbòlẹ̀ fọ́lọ́run tí tẹni kó mọ́ gbàgbé kẹ́yẹ bá tún fún èèyàn 100 mọ́ wọ́n pé èèyàn mẹ́wàá ó kéré jù yóò wò pé a mọ́gbàgbé mi bó kí n ti ẹ̀ àwọn èèyàn wọ́n mọ̀ fàsẹ́yìn ya ṣeéka Ibrahim ńkọ́ ya ṣeéka Ibrahim gáúsún lílwàrá àgísìnì ibi gẹ́ìsì kàwálì mọ̀ náà tẹ́ fìrìkàrọ̀ kò sí ìjàníyà tí ò ní fẹ́ mọ̀ kọ́lá àwọn àtàrí ìjàníyà gan mọ̀ ibi tó gbajúmọ̀dé nítorí pé àwọn gbàmí wà gan wọ́n mọ̀ pléyẹ̀ sí ọlé tí yá ṣẹ́ka Ibrahim mo pe ìwọ ṣẹ́kù Ibrahim gáúsùn lè wára ìwọ tó mọ̀ ń gba gbogbo ẹ̀dálà ẹ̀wọ̀n tán pè ní ni ẹni tí ẹ bá wà nínú ọ̀fìn

àtàwátà wà Nàìjíríà àti gbogbo Áfíríkà àti gbogbo kọ́ntínẹ̀tì tó kù ẹ̀tì bá kèsí ìlú wọn nìkan gbogbo ayé pátápátá ìwọ ló máa ń gba gbogbo èèyàn àgífì ni wà gbà nílà bìgẹ́ ìzìkà wálìmùná pẹ̀lú gbàlà rẹ wálìmùná tẹ́ǹfìlì karọ̀ ádáadá ìrù ọkàn mi mo fẹ́ digbá mo fẹ́ ní nǹkan báyìí kò tí ẹ̀wà jẹ́ ìrọ̀rùn sùnmá ẹ̀hùn kan báhùn nígbàtí òrùn sùnmá tí Sheikh Ibrahim ẹ dákun ẹ jẹ́ ká tú eléyìí fọ́gọ́rùn-ún èèyàn nínú àwọn mùrídìí níjọ kan gbàtàwà parí sáwí tán ọdá ẹja tó orin ìkún yìí tẹba tó dámi lójú ẹ̀tún wọn kà níjọ mẹ́jọ ẹ̀rì pé àwọn yóò ti máa ṣe kíni ó ti máa yọkù díẹ̀ díẹ̀ tí á ìmọ̀lá ń lọ yìí tó nítorí pé kíni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ọba àdékọ́lá wọ́n fẹ́ràn ọlọ́run ẹ̀ àmọ́ wọ́n ṣe kíni wọ́n bọ́ sí ọ̀nà bòmí wọ́n ṣe kíni wọ́n bọ́ sọ́wọ́ lọ́wọ́ òun ẹn àmọ́tẹ́yàn bá ti rin ọ̀nà bí tó yẹ kẹ́yàn orin láti kọ́ ẹ̀sìn ọlọ́ọ̀bá alékẹ́ọlá èyí ó se kí ni yóò kó sọwọ́ ọlọ́wọ́ ni àbí Allah subhanahu wa اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أو أعداء الدين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم القوم الإسلام